tó àkọsẹ́ orí ọ̀ka orí rere náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. ẹ bá fẹ́ dá láàṣẹ tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa fẹ́ tẹ́tún fẹ́ ṣàdúrà kó fẹ́ ọ̀nà tánà bí ní ẹ̀lò àwọn ọ̀nà tánà bí là ní ẹ̀mú orílẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أسكف ولو وبعلا نجله أنت رأي tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ìfẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbà ọlọ́mọta 1443 lẹ́yìn díẹ̀ náà Muhammad sallallahu alaihi wa sallam láti gbòrò maka lọ sí madina an bá jẹ́ kó tafsir wa lọ ní markaz wa markaz umar bin al-khattab al-islamic kaduna imba sura ta ń gbìyànjú àti kàfún wa báwọn afáàdì kàfún sọ́tọ̀ gáàfẹ́ aya kẹwàá aládùgbé la pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá lónìí inṣàlá nígbà tó lọ́wọ́ ròyìn àwọn kẹfẹ́rú أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون الله سبحانه وتعالى ríro ìfún wa nípa àwọn kèfèrí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn tí wọ́n gba islam lórí ìnàlẹ́bí na káfàró yìí dáwọ́ na lamaktulla ya akbaru imaktikum anfusakum àwọn máa pe àwọn kèfèrí dájúdájú àwọn kèfèrí wọ́n pè wọ́n pé à ah, ìbínú ọlọ́run ọba lórí yín gbogbo gbígbẹ́ ìbínú síra yín lọ lónìí ẹ wá ń bínú arúgbó lójó ń gbé àlùkè àmà ìgbẹ́ ẹ̀sìn gba Islam ìkórìíra ọlọ́run fún yóò ju kóra tẹ́ ń kóra yín lọ ìtọ́dọ̀ àwọn ilẹ̀ ìmán fẹtẹkfọrọ́ọ̀n nígbà tá à ń pè yín sí Islam tí wọ́n ń pè yín sí ìmán ẹgbà pọ́lọ́run ní ṣe báyìí ọgbọ́n ní ṣe báyìí à ń pè yín sí bòbí ọlọ́run ọba àwọn iṣẹ́ ọlọ́run ọba ìwà àwọn àmì ọlọ́run ọba tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀gbà تدعون إلى الإيمان وهم في إيمان في الدلوب أقول فتكفرون قالوا ربنا أماتنا إثنين الله أبدك على إسلام بيش بكا في التواجه أتوا أقوى أتوا سلايسي أتوا التواجه وعيدنا إثنين فأعترفنا أتأجل ذنوبنا أتوا أتجوى سوابايا أسهلوا طولهم أتوا أتجوى سوابايا fa'al ila khuruj min sabil sọ́nà àti jáde kó bí ìyà ìwá wà lónìí ṣé ọ̀nà àti jáde fún wa ní third chance àti ní first chance and second chance láti third chance zalikum bi annahu idha du'a Allah ọ̀rọ̀ rí fún ibà pé kò sí àyè fún yín láti túbọ̀ mẹ́rin kò sí àyè

هو الذي يريكم آياتي ọlọ́wọ́ ọba kò tó ba fi ilẹ̀ ìtàn kí wọ́n ń fi àwọn àmì rẹ̀ hàn àwọn ayọ̀ ọlọ́wọ́ ọba àwọn àfáà ní ayatullahi shar'iyya wa ayatullahi kauniyya àwọn ayọ̀ ọlọ́wọ́ ọba shar'iyya tí ba ń kà fún wa ní Qur'an wa ní Qur'an نزل لكم من السماء رزقا ọlọ́run tó wá ń sọ̀kalẹ̀ fún láti sẹ́mà omi kéde omi nìkan omi yìí wá ń jáàzì láti bẹ̀rẹ̀ ọlọ́run ti ń sọ oríṣiríṣi àwọn àǹkà alimani gold petrol diesel everything gbogbo ẹ̀ ọlọ́run ti sọ̀kalẹ̀ ah mo máa ń sọ̀rọ̀ gàbá mi yẹn pé ọlọ́run ọba ọba ògo ni subhanahu wa ta'ala bó ṣe fún àwọn western world ní.

wọ́n bá fi àwọn omi yẹn àwọn àwọn pẹ̀tù àwọn òkú àwọn ocean yẹn wọ́n bá sọ pé àmọ́ngàlọ́ pé azikì ọlọ́wọ́ bá ní subhana wa ta'ala ẹ̀yin fẹ́ sẹ́ ẹ̀yin máa sì mí ẹ̀ máa sì mí dáadáa ẹ̀yin ẹ̀sà ní lọ́wọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ní ṣe wàhálà láti máa lọ ọpọlọ lórí yìí pé ẹgbẹ́ ọkẹ́ káwa náà lò àwa náà láti máa pa tẹkinọ́lọ́jì àbúrò jókòjókò sàárà àwọn jókòjókò àwọn tẹ̀síbà káàkiri àdúgbò àgbẹ̀bọ̀ bàbá yín nílùú fi iná àtẹ́lẹ̀ àwọn bàbá wa àgbà lọ́wọ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ gan sáyìn láti bèrè ẹlẹ́wà ìṣù ẹlẹ́bẹ̀rẹ̀ ìsálòkè àríyàn ẹlẹ́bẹ̀rẹ̀ ìṣù àwọn mùsùlùmí àwọn náà láti dìde lẹ̀ gbogbo tẹkinọ́lọ́jì yẹn á ti máa pẹ̀lú ògùn ọmọ ọba yóò fi máa di ká ní ìmánì sí ni ọlọ́run ní sọ àdìkalẹ̀ azri petrol ní bẹ̀rẹ̀ diesel ní wọ̀wọ̀ ọlọ́run agbèsọ́dọ̀ tiwa ọlọ́run gbèsọ́dọ̀ tiwa máa lọ́kọlọ́yìn ẹ̀yẹ máa ṣe ìbádà sí i أما إبادة هي أبورة لبتغي فيما أتاك الله دار الآخرة ولا تنسى نصيبك من الدنيا كنت كما بقى كما كما كما وعلي أينا أولا لقد يقول أن أحلال أما عدوا أديوا الله سبحانه وتعالى قل وما يتذكر إلا من ينيب كسين جيوما سنتي جيوما مرو إلو أفنتبان سرفة سنة الله فادو الله إما أبلغ وقلت بأسي إما أبلغ ẹ máa bẹ̀lẹ̀ ọba mukhlisin la'uddin pẹ̀lú ikhlas ẹ máa bẹ̀lẹ̀ ọba pẹ̀lú ikhlas pẹ̀lú ọkàtọ́ máa ò nìkan láì máa pè ẹ gbọ́dọ̀ pàlùjẹ̀nú ẹ gbọ́dọ̀ pé màláìka ẹ gbọ́dọ̀ pànẹ́bìkà ẹ gbọ́dọ̀ pé wòlíìkà ọlọ́run nìkan lẹ́ẹ̀mà pè fẹ́ni ọlọ́ mukhlisin la'uddin olórin ìwọlọ́wọ́ kárí al-kafirun àwọn pèsìrí fẹ́ wọ́pọ̀ ẹ bẹ̀bẹ̀ àwọn lóhùn eléyìí ló mú àwọn àfáà yọ àwọn ṣùrùt márùn-ún nípa àdúà wọ́n pè ní ṣòrótò ìsìdíàbò dùà àwọn ìdí márùn-ún àwọn mọ́jẹ̀mú márùn-ún tàdúà máa fi gbà ọlọ́mọ́ta gbàdú ẹni kọ̀ọ̀kan wọ́n lọ́ọ̀bà aláàkọ́ náà ní ikhlas ikhlas bọ́dúnlá mọ̀lúsí a máa tọ́lọ́ pẹ̀lú ọkà tó mọ̀ ó nìkan láti máa pè àgbọ̀dọ̀ pẹ̀lú ní ìlẹ́yìn ọlọ́ọ̀bà tó ń pè kí ń jẹ́ wàláhì ẹ̀jẹ̀ ní òkùtì túbá ìsìdìrájà ni ibi ìsìdìrájà àtúbọ̀tán máa burú ni àtúbọ̀tán máa burú ni ọlọ́run ìkẹni ẹjá pè jáwọ́ ń bí àwọn àrígbẹ̀ yẹn àwọn àfáà ní mọ́jẹ̀mú mọ́ra àwọn tó bá ń lò pẹ̀lú ògùn ọmọ ọ̀bà tábìlẹ̀ rẹ̀ bá gbà àwọn àdúrà gbére nìyẹn àwọn gbígbà àdúrà gbére nìyẹn mú sàgbàdúrà dálẹ̀ aláàkọ́ al-ikhlas kí agbọ́dọ̀ pé màláíkà aljannu pàlẹ̀jẹ̀nú agbọ́dọ̀ pàlẹ́bì kan agbọ́dọ̀ pé wòlí kan agbọ́dọ̀ kan nìkan Ọya agbọ́dọ̀ pé Ọbàtálá ọlọrun nìkan la á pè wa ta'ala ó di ewa agbọ́dọ̀ aya Qur'an la á a máa fi bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala gbogbo àlọ́ọ̀dá bá ṣe kárí bá ń tẹ̀lé súnà mi sẹ́lẹ̀ ká máa tẹ̀lé àwọn ètò kan tí ọba mu lápòjù ká mẹ́ta àdúrà bẹ́ẹ̀ dìde dúró ká lóyún kókó dìde dúró àwà lórí dúró ni àwà lórí jòkó ni àwà lórí bùsùn àti bẹ́ẹ̀ lọ́wọ́ bá alẹ́dúnmẹ́ kúrú ní lọ́wọ́ kéyàna ọkọ̀ òòjà ni wọ́n aláàdúnú bì kégbé àwà jòkó wà ní ẹ̀dìdé dúró kó mu àwọn christians mọ̀ síbẹ̀ lọ́kọ̀ sí wọn àwọn wọn ti wọn lápò dín ní ọkọ̀ wọlé ẹ̀dín ọdún yẹn wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹn wa àmà kọ́sí ànábì muhammad sallallahu alayhi wa sallam gbàdúrà ní àìpariwo dé àgbàtàdúrà ẹlẹ́ẹ̀kẹta nù ọdọ́rọ̀ ọdọ́rọ̀ kalb àmà tọ́lọ́gbọ́lọ́gbà pẹ̀lú humbleness pẹ̀lú jẹ́rẹ̀bẹ̀ pẹ̀lú ọ̀tẹ́bẹ̀ àtàlọ́ kéma àwọn kéma lọ́wọ́ ọlọ́nkọ́ gbọ́ bàbá ńlẹ̀ yorùbá àti kékeré ìmọ̀lẹ́jì kọ́mẹ̀ lásọ mùsùlùmí máa sọ sàdúà ní àìparó sàdúà a máa sọ ìmọ̀ sàdúà afáàtò alẹ́jẹ̀mí lè mọ́gbọ̀ amọ́lọ̀bà mi gbọ́ afáyọ́ máa sàdúà mo lè mọ́gbọ̀ amọ́lọ̀bà mi gbọ́ àti kékeré ìmọ̀lẹ́jì kọ́mẹ̀ lásọ mùsùlùmí pariwo sàdúà kẹrù ọlọ́wẹ́ kẹ talọ̀ ń pariwo máa tètè lọ́ọ̀bà talọ̀ ń kọ́mọ̀n ọlọ́ọ̀bà yẹn máa tètè dàrú àmì ẹlẹ́ẹ̀kẹrin àbí òun náà ni alìlẹ̀háhà máa tẹ́ramà máa fi máa fi gbogbo wà mọ̀ kú tí èsì dámọ̀ abẹ́ ìfilẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ máa ọlọ́run ní yẹn pè mí máa dá lò tó ọlọ́ba gbogbo ti ọlọ́ba kakú ọlọ́ba sánú ọlọ́ba اما القلوب فدوج قالوا قالوا قالوا قالوا كني ادعوني استجب لكم والله يا كني ما داني له والله لو تدعوا له قالوا ما هنا ني اليقين انا بني ادعوا ربكم وانتم مقيمون مقيمون بالاجابه اما القلوب كان قد قالوا ẹ máa tọrọ ọba kó sì jẹ́ nígbọ́ ọlọ́gbàdúrà náà wọlé ọlọ́gbàdúrà náà àwọn àdúrà tó lé tọ́takò láìkọ́ mi ènìyàn àwọn ẹ̀rọ ọlọ́run bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọlọ́run sì gbàdúrà wọn ọlọ́run tá gbàdúrà tiwa náà ọlọ́ọ̀ba nígbà gbàdúrà ọ̀kan wá àwọn àfẹ́ àwọn táwọn ní Ibrahim ọmọ Adam ọlọ́sí ló tura ọmọ náà ẹ̀tọ́ fún wa nú ọwọ́ àmì bí ká máa sàdúà àdúà ń sàdúà àdúà gba olè fura síra yìí àtúrà dé wọn lọ́ọ̀bọ̀ dúdú ni ìnàlára yọkùnrin fún mi àdé ọlọ́ọ̀bà mi ti bá ti máa yí àdé wọn máa ka nǹkan márùn-ún fún yín nǹkan mẹ́wàá fún yín nǹkan mẹ́wàá yìí ẹ̀rí pé nkọlù kan bẹ̀ ní àdúrà yóò fi gbà ìwọ náà máa gbọ́ ìbí náà tún máa gbọ́ àwọn nǹkan mẹ́wàá yìí bọ́yà nkọlù kan bẹ̀ wa hmm.

eléyìí kò dùn mọ́tò àyígbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń ka kùránì ẹ̀ máa mú lò ẹ̀ ń ka kùránì ẹ̀ kàn ká gẹ́gẹ́ bí nobẹ́lì ẹ̀ máa mú lò pàápàá jùlọ káàró òjire à ń ka kùránì kùránì ká máa gbàwẹ̀ à ń gbàwẹ̀ alhamdulillah kùránì ká máa kírun à ń kírun níwọ̀n bá agbára wa kùránì ká lọ ká lọ sí àjà lọ sí àjà ń jálá àjà ń jálá àjà kùránì bá wa pínpín ń já tẹ̀lé ogún kùránì bí wọ́n ti pín orí òjòrí sanyìn nazari ẹni tí ọ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ yóò adú àbúrò bàbá yóò adú àbúrò yá yóò adú kàkàkàkà ẹgbẹ́ bàbá ẹgbẹ́ àyà lára ọ̀ àtàrí Qur'an àtàrí Qur'an yìí ilé ìlà àdúrà ó fi gbá ó tó bá ní pé òun ṣe ń jẹ́ bẹ́ẹ̀ mọ́sán fún ẹ̀jẹ́ ní o bẹ́ẹ̀ ni ìfẹ́ ànábì ọwọ́ àbíkọ́ máa tẹ̀lé sínú ànábì sẹ́lẹ̀m tó bá nílò ànábì man ahaya sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil janna imam at-tirmidhi lọ́pàá ní tẹ̀wá wọ́n ní gbogbo ẹgbẹ́ yìí sunna mi ilé ìlú nífẹ̀ẹ́ mi ẹgbẹ́ yìí nífẹ̀ẹ́ mi á di wà náà jẹ́nà omi òhìbó rasulallah ya aṣèmi ya muhammada òsínú sójà òsínú polisi gbogbo ẹ̀kẹ́ rẹ̀ níbi express aina àwọn bí wa ẹnẹ́bí wà ní kó máa tẹ̀lé súnà rẹ̀ kárí àríká ní ẹ̀ká náà tí a rẹ̀ pípẹ́ ya Rasulullah bá ti mara lẹ́bí àwọn bí wa ẹlẹ́ẹ̀kẹrin àbí ìlera mẹ́míkà oná ní pé ẹlẹ́mi nífẹ́ aljanna ẹ̀ máa huwọ́ máa aljanna ẹ̀ máa huwọ́ máa aljanna ó lè huwọ́ máa aljanna lẹ́gbẹ́ àtẹ̀fẹ́ ní ọmọ rẹ̀ واما من خاف مقام ربه ونهى نفسه عن الهواكل فان الجنه هي الماوى اكو في فنو وادي اليك هون ان في لبل اف وانا ما هو من له ممكن مسلم تشرك رغم بين الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ó ní wa ìwọ ọmọ náà ẹ̀hún bí dáa ẹ̀jẹ̀ káàkiri àdúgbò ẹ máa jó ọkùnrin ọlọ́kùnrin ó máa jó wájú obìnrin lóbìnrin obìnrin ó máa jó wájú ọkọ ọlọ́kùnrin ó ní wa ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀mà pé kú ń bẹ ẹ̀mà palẹ̀mọ́ fún ẹ̀mà pé bẹ ẹ̀mà palẹ̀mọ́ fún kú sẹ́ni kú ń bẹ wọ̀láì mu wa àfẹ́ àkọ́ sika maa preserve nkɔlɔba sɔn ta ala ɲɛ kúkú dáadáa nkì musulmi ɔlɔba kɔsa anu wala yɛ tali kéyama kɔlɔn jɛ k'i ko jɛtimi fún wa lórí anabi muhammed sallam ó ní kúyɔ máa jɛtimi fún wa kàrí ma jɛ wàhálà fún wa kan n bɛ sini sigi fún ɔlɔba ɛlɛɛkejì mm. àbí mm. òun náà ni pé njɛ ojúmọ́ náà ń gbé àwọn èèyàn lọ bẹ̀rẹ̀ ground lẹ́ ń bò wọ́n mọ́lẹ̀ ẹ̀ máa rántí péjọ kan wọ́n gbẹ̀yìn náà wá ni wọ́n gbẹ̀yìn náà mọ́lẹ̀ wọ́n gbẹ̀yìn náà mọ́lẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo àbúwà mọ́lẹ̀ jẹ́ kábà ní ìpàdé ọlọ́ọ̀bá ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni pé gbogbo ìgbà lẹ́ńrí àǹfààní ọlọ́ọ̀bá lẹ́ńjẹ orí àǹfààní ọlọ́ọ̀bá àánú ọlọ́ọ̀bá ń sọ̀kalẹ̀ sí gbogbo ìgbà òun yọ òun wọ̀ jẹ́ àǹfààní ọlọ́ọ̀bá tẹ́gùn fẹ́ ọ́síjìn gbogbo ẹ̀ àmọ́ ẹ̀ máa dúpẹ́ orí ọlọ́ọ̀bá ẹ̀ máa dúpẹ́ ọlọ́ọ̀bá ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni ṣètọ́ọ̀nù ọ̀tá yín ọ̀tá yín ni ṣètọ́ọ̀nù àmọ́ òun gẹ̀lẹ̀ wá nífẹ̀ẹ́ olè ń tẹ̀lé àwọn bàbá wa ń yọ ìwọ̀n pé tí bá ń lọ níwájú mọ́ màá tí ń bá tí ń bá ń bọ̀ lẹ́yìn máa màá tí ó bá ní ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni àdáàlì tí ń jẹ ṣètọ́ ni tí ń bá ń bọ̀ lẹ́yìn máa màá tí ó bá ní ìwọ́gànà wá ní ṣètọ́ nìsí òǹkọ́ lójú wá alhamdulillah ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni pé ẹgbà pípẹ́ ní láìsí ẹ máa wá láìsí ní láìsí káàkiri ìbára wọn áàlù súnà ẹ máa fi wọn ti ẹgbẹ́ sókòtò wọn tó lẹ̀ ẹni gbọ́n bẹ́ẹ̀ gbé tẹ́tẹ́lẹ̀ ah, ẹ̀wọ̀n wọn ni èyí tí wọ́n ní tẹ́tẹ́lẹ̀ ẹ̀wọ̀n wọn ni àti sókòtò àbúrò wọn kí lọ́kọ́ mọ́ sókòtò tiẹ̀ dáa mọ́ lọ́sọ̀ pé ìnàlẹ́zínà àjẹrámù kánú mìnàlẹ́zínà àmánú yadhakun وإذا مروا بهم يتغامزون به وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فقير. إليك يا بني أقدر والله تلوزك عنك bóyá mi nù Islam ẹjẹ́ agbẹ́jìnà sí bá ti jìnà sí àwọn nǹkan wọ̀nyí tó ẹ̀ka ṣe ká máa ṣe tó ẹ̀ka jìnà sí kájìnà sí ká lè bá wà nú àwọn tí ọlọ́run gbàdúrà wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fad'ullaha mukhlisin ẹ máa pe ọlọ́run ọba ìtẹ́wà àdúrà sí ọlọ́run ọba pẹ̀lú ikhlas láòdìn olólẹ́sì kò sẹ́lẹ̀mí tó lẹ́sẹ̀ fún nìkan walau kariha al-kafirun àwọn kẹfẹ́rí fẹ́ràn kọ ọlọ́run ọba jálè máa pè é kò sì máa dáwà lóhùn ọlọ́run ọba ọlọ́run wà ní kìnìún رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب الله سبحانه وتعالى ta'ala ń ròyìn pa rafi'u darajati zul arsh ọlọ́run ọba tó gbé gbogbo ọba tó wá gbogbo ikú tó ga jùlọ subhanahu wa ta'ala tọ́lọ́run ọba ni zul arsh ọlọ́run ọba ló ní alára ṣe ẹ̀ subhanahu wa ta'ala yulqa ruh min amrihi ìmá sọ ẹ̀mí mímọ́ kalẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ ní ala man yasha'u min ibadihi tó lè bá fẹ́ nu àwọn ẹrú yóò máa ah, àwọn dáná àwọn dáná àwọn dáná ọlọ́mọdé adáná jọ́nàmà yóò máa hun bari zone ìlú táwọn yóò gbangbo dẹkùn máwọn yẹn lọ́wọ́ tó ń kálukọ́ wà gbangba ọlọ́wọ́ bá sàánà wọ̀tàálà ojú wa káwọn ènìyàn mú kò ní síbi kò ní sílé kò sí kankan kò sódò kò sí gbogbo gbogbo ẹ̀ pátá ó ń kálukọ́ àwọn àjọlọ́mà láyà fa alàlàmì oṣù àwọn kò sí kankan tí pàmò fọlọ́ lára wọn. ní malimolukul hmm ọba àlú gbogbo wọn wọ́n wà ń ju owó gbogbo gọ́ọ̀nà pírẹsidẹ́ǹtì gbogbo wọn wà lóní mẹ́rin mọ́lù talóní ìjọba lọ́lọ́ni talóní ìjọba lọ́ni òǹkálùkù ọ̀dàkẹ́ lọ yóò máa la tẹ́mìlẹ́kù nafsun ní nafsun ṣe àbí wọ́la amúrú yóò máa ìdí lèlá ló máa yàrá yẹ́mìlẹ́kù ní àbí olókùnrin pé ẹ̀mí kan nílé ìṣẹ̀mí kankan láǹfààní kò sí kọ́ńtúrò lórí ẹnì kankan náà ni ọba tó pé òun náà ni ọ̀kan ṣoṣo tó borí gbogbo nǹkan al-yawma tujza kullu nafsin bima kasabat òní o á sẹ̀ ní kọ̀ọ̀kan lẹ́sàn tó bá fi níṣẹ́ ọ̀tọ̀ bá ti dáadáa ó rí dáadáa tó bá ti rà sábúrú àbúrú náà lórí la zulma al-yawm kò sí àbòsí lónìí kò sí àbòsí lónìí inna Allah sari'ul hisab ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó yára nínú ìṣirò ni ọ̀kan náà wọn sàábé bí ìlú àdàbí tẹ̀lẹ̀ ó ní yá Rasulullah kayfa yuhasibullahu an-nas ala kasratihim òṣìṣẹ́ ọlọ́run ọba bóò ni ọlọ́run ti ṣe ìṣirò fáwọn èèyàn bó ṣe pọ̀ tóun bó ṣe pọ̀ tóun àwọn ẹni àkọ́kọ́ àtàwọn èèyàn al-awwalina wal-akhirin ó ní kama yarzuquhum ala bó ṣe pọ̀ bọ́lọ̀ ti ń ṣe àlùkì fún wọn bẹ́ẹ̀ lọ́run ti ṣe ìṣirò sẹ́wọ̀n bá a ti pọ̀ tó bá ẹwà lójú kan náà ó ń kálukú ọmọ mi ẹni kò ní pé àfa ẹti ga jù mímí yín ó ń dí mi lọ́ọ̀jẹ́ láì mí àbẹ́ àfa ẹti sára jù ẹti fẹ́ jù kò sí kò sí ó ń kálukú mímí tiẹ̀ ni tí ọba gbádùn lókù ọlọ́mọ fún ààrẹ sí wa ó ní yé wa bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọlọ́wọ́ ọba ní kò sí àbòsí lọ́jọ́ òní láàbùrùmọ̀ yọ̀m gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sẹ́lẹ̀ tó sọ Muhammad sallallahu alayhi wa inú àdísì kúbù sí èyí tó gbájọ́ lọ́wọ́ gbàgbọ́ ọlọ́run ní subhana ya ibadi ẹ̀yin ẹrú mi inni haramtu zulma ala nafsi faja'altu bainakum muharrama fala tazalamu ọlọ́run ní ẹ̀yin mi mo ṣe àbòsí ilé ìwọ̀ fúnra mi mo wá ṣe àbòsí fún ìyọ̀fẹ́ yìí ẹ má ṣe àbòsí o ẹ má ṣe àbòsí ẹ má ṣe àbòsí ya ibadi innama iya amalukum dájúdájú kò sí tí mo fà fi sẹ́yìn lẹ́sàájọ́ njọ́gbé alkiyama ju iṣẹ́ yín lọ òsí aláìkùn dókò náà láti tán ilẹ̀sàn súnmọ́ òfin kún ìyá àfi tán ilẹ̀sàn lórí ẹ̀ àtọ́jú ẹ̀ fún yín àti tán ilẹ̀sàn mọ́jẹ́dá khairan fali ahmidullah tabaraka wa ta'ala ẹni tó bá rí orí gbà tó fọwọ́ òsùn ìgbà tí ìràkó yà dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà nítorí kí ni ọlọ́run ló ti fi ti kún gẹ̀rẹ̀ lẹ́yìn náà ọlọ́run sàfún lẹ́sàn ju bẹ́ẹ̀ lọ mọ́jẹ́dá khairan zalik ẹni tó bá rá burú tó ẹgbẹ́ aburú bá rí gbà tó fọwọ́ òsùn ìgbà látẹ̀yìn ليلومن إلا نفسه كما بلم يلوميو أولي على ذلك بلم الله با جاوا نان تود كفنا الله نعم مسلم بديسي والله واني وأنذرهم نعم وأنذرهم يوم الازفه إذ القلوب لدى الحناجر كاظمين الله أكبر ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير ọlọ́ọ̀wá subhanahu wa ta'ala wá ń pàṣẹ fún anábì wa muhammad sallallahu alaihi wa sallam azero yóò ma azifatu sọ fún wa ṣe kìlọ̀kìlọ̀ fún wa sọ fún wa pé ẹ sọ́ra yín nípa ọjọ́ kan pé azifa ọbọjọ́ ẹ̀ tó súnmọ́ tó ó sì fa lèlòkòló bí ládà anájẹ́lẹ̀ káàdì mi yọ́tẹ́ ló dúó ẹbí máa lò kí máa lọ́dẹ̀ mi yọ́gbẹ̀dà kí a máa ẹ̀mí ẹ̀rù ẹ̀rù ọ̀bẹ̀ mi yóò dúró jù kẹ́nà kò sì ní kú kò sí kú má máa lè zọ́ lé mi ní hàmí mi kò ní sí ọ̀rẹ́ mọ̀lẹ̀ fáwọn alábòsí jọ́nà wọ́n la ṣe fẹ́ eyín tọ́ kò sí ẹnìkan tí wọ́n sì fẹ́ wọn tí wọ́n tẹ̀lé wọ́n bọ́ pẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ya alamuna akhirat al-ayun gbogbo jẹ́ ìfojú wí sẹ́ǹtẹ́jú gbogbo ẹ̀ lọ́ba mímọ́ subhanahu wa ta'ala ọmọ tó fi sódò ní tó pamọ́ sínú ọkàn yín wọ̀sùn wá sí ọ̀nà ọkàn yín gbogbo ẹ̀rọ bàbá mi náà kò sí tó pamọ́ wọ̀láwọ̀ yakubí ebele akọ ọlọ́wọ́ wa sí ìdájọ́ pẹ̀lú òdòdó dáàmú òdòdó lọ́lọ́ba yóò wá sí wọ̀lẹ́dínlẹ̀ yẹ̀dẹ̀ owó náà mìndúnì gbogbo tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́ọba láàrẹ tó lọ́bí ṣe wọ́n lápọ̀lá ti tẹ̀lẹ̀ ìdájọ́ àkà kò sí ẹ̀dọ́ méjì iná láà allah owó sẹ́mẹ́ onáà olùgbọ́rọ̀ jùlọ albasir onáà olùdínà jùlọ sọ fún wa lẹ́ẹ̀kan pé ọlọ́wọ́n ọba ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba mi ń gbọ́ àmẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀gbọ́n ó di wa bó ṣẹlẹ̀ sí haúlà bíntàṣà alábà níjọsí tí ń sọ̀rọ̀ nínú yàrá pẹ̀lú ànábì Muhammad sẹ́yìn Aisha àwọn mi kò gbọ́ àmọ́ ọlọ́wọ́n ọba mi ń أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاكبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ọlọ́wọ́ pàwọ́ láti ẹ̀yí jẹ́ aláìgbàgbọ́ ọlọ́wọ́ ọba ọlọ́ni afẹ́lámi yasiru fil ardi tí pẹ̀lú rìn káàkiri orílẹ̀ ní kó travel travel and see kẹ jáde lórí ilẹ̀ kẹ rìn káàkiri kẹ ògbó ọlọ́wọ́ ọba fayanzuru kayfa kana aqibatul ladhina kanu wọ́n wo àtibọ̀tí àwọn tí wọ́n síwájú wọn tó pọ̀lọ́lọ́ ní rọ̀ pọ̀lọ́lọ́ ti kọjọ àwọn Samudawa àwọn Adawa àwọn àjọ lóòtù bọ́lá sí yanjú pẹ̀lú wọn kún wọ́n wò wò kún orí kánú hum ashaddu minhum quwwa wa athara àwọn wọ̀nyẹ wọ́n lágbára jù wọ́n lọ ẹwọ àwọn gẹ̀rẹ́ ìtàn bàbá ẹ̀ ma ẹwọ àwọn gẹ̀rẹ́ ìtàn bàbá ma tí wọ́n fi yípo olú kó torí kí ogun bá wọ̀lú ẹwọ àwọn gẹ̀rẹ́ ah, ah, inú àwọn sacrifice olúlé àwọn ọkọ̀ tó wà wọn ò ní àwọn instrument tó wà wọn ò ní àwọn technology tó wà àmọ́ ẹwọ àwọn gẹ̀rẹ́ fi yi fi dáàbò bo ra wọn

pé lẹ̀kùn mo tó bẹ́ẹ̀ kí ni túmọ̀ mo tó bẹ́ẹ̀ ọlọ́mọ ọba ni ọmọ ọba náà ló tó bẹ́ẹ̀ ọlọ́mọ ọba kan lọ sójú ogun ọwọ́ àwọn ènìyàn ogun yẹn pẹ̀lú àwọn sójà rẹ̀ wọ́n ń yọ ọbọ̀ wálé ilẹ̀ tí wàá sùn báwọn lójú ọ̀nà náà wọ́n ti dé mo ti gbogbo géètì kánò hmm. wọn ò ráyè wọ wọlé ọ̀nà a ah, ayọ̀ yìí òun gbọ́dọ̀ gbé sùtà ló bá fọ́gànà ló bá fọ́gànà yẹn náà wọ́n pẹ̀lú àwọn sójà ni ló bá fọ́gànà yẹn nígbà tí ilẹ̀ mọ́ làwọn ìbáraẹni gbọ́dọ̀ jẹ́ náà ti fọ́ àwọn tí wọ́n dẹ́rù àwọn ti ń sùn àwọn tí ń sùn wọ́n ti wọ̀n gánà máa ti wọ́n ti fọ́ gánà àwọn olè máa ti wọlé àwọn ọ̀tá máa ti wọlé wọ́n á fọ́ gánà wọ́n balẹ̀ àà ẹ̀kẹ́ni mo gbọ́rù àwọn jagunjagun tí wọ́n dé bá wọ́n máa lè pé ah tálọ́fọ́ wọn máa ní ọmọ ọba báyìí báyìí lọ́rẹ̀ wọ́n máa lè pé wọ́n á ní ah mẹ́sà ó ti dunná ìsàlẹ̀ pé mo tó bẹ̀ rẹ̀ o tó bẹ̀ lóòótọ́ hmm. ọmọ ọba ni o tó bẹ̀ lóòótọ́ ó bí wa ẹwù àwọn gánà ẹ̀ tí wọ́n á fa ẹ̀kọ́ ẹ̀wù àwọn gánà ẹ̀ tẹ́kùtì gàbá tó gàbá fi sin kankan nù ẹ̀ wọ́n mọ̀ pé ọ̀tá ti wọ́lú ẹ̀ ó di yéwa ọmọ ya bínú Islam ẹwọ agbára orin àwọn wọn ní agbára ju aṣẹ́dù ọlọ́wọ́n bá ní àwọn wọ̀nyẹn wọ́n lágbára ọ̀hún aṣẹ́dù mílíọ̀nù wà wọ́n lọ afẹ́rẹ́ lẹ́pa wọn fi àdúrí rẹ̀ tó àkàdà ọmọlúwà obìnrin kò sí ẹni kankan tó lè yẹ ìyá yẹn kó fọ ọlọ́ọ̀bá ní ìyàwó jẹ wọn kò sóńtọ̀ tó lè yẹ kó olùmọ fi àjẹwọ́ ọlọ́ọ̀bá ìdí ń jẹ wá nàìjíríà lọ́wọ́ báyìí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kakú ọlọ́ọ̀bá wàlá al Karim ọlọ́ọ̀lá ilẹ̀ ẹ̀lẹ́sà mọ́ ń gbọ́ ní ìsìlánà lórí TVC wọ́n sọ pé ibi tí kidnapping ti less ní nàìjíríà ní south west pé wọ́n ní thirty six cases láàrin kọ́tà kan láàrin three months láti January dé eh, March ending wọ́n rí thirty cases wọ́n rí ní South West wọ́n ní Kogi state gan wọ́n rí fifty cases Kogi state gbogbo South West gbogbo state mẹ́fà ni wọ́n rí 36. Kogi state nìkan ní North rí by North north Central wọ́n á lọ pé ti North Central gan kò tó wá tó ti North West bẹ́ẹ̀ ni àwọn east bẹ́ẹ̀ làwọn náà kidnappers ẹ̀ dáàmà àwọn onímọ̀ bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ hmm káwọn mùsùlùmí náà tó wá gbà máa lọ ọlọ́wọ́ bá kó sí àmì nìkan àwọn ìṣe wa lẹ́nfà ọlọ́wọ́ bá mẹ́tàbà foríjẹ wà kọ́ kọ́ sánú ọlọ́ba ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات orí bẹ́ẹ̀ fún wa nígbà táwọn òjíṣẹ́ wọn bá wọn pẹ̀lú àwọn àlàyé tó yanjú àlàyé tí ó kúkú sí jù bẹ́ẹ̀ fàkàfàrò fa àkàzọ ọmọlọ́hù wọn àpè wọn àpè rọ wọn yà alágbàgbọ́ ṣẹ̀dídù ikọ́ bẹ́ ọba tí yàrá ń lé ní tí wọ́n báyẹ̀ mú èyí bọ́ ń bẹ̀ bí ká lẹ̀ ìgbàmọ̀ ọlọ́ọ̀ba tó lé ní ọlọ́mọba wa mú ọlọ́ọ̀ba ọwọ́ fi sí tọ́lọ́ fi hàn wáyé ọlọ́ọ̀ba kakú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀já lè túbá pàápàá jùlọ ọkọ̀ mọ́ta ọlọ́ọ̀rọ̀ mọ̀dáǹtà àgbà yìí kó fọwọ́ ẹ̀sẹ̀ باتو جل لا يلوبا إذا تبا يلوبا سأنا ولوبا لا ولا قرآن الكلام ولا كلا أرسلنا ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فبعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون يا وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب الله سبحانه وتعالى ما نفاكم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين بل ولا نلم موسى في فرعون كلما أمي وأمي رسلسي wọ̀sùlùtọ́ọ̀nù mobili àti di ọ̀rọ̀ hujja tó yanjú tó hàn àwọn ìdí ọ̀rọ̀ pé ah, ọ̀rọ̀ ọlọ́run eléyìí àti ọlọ́run eléyìí tí ò rújú ila fir'auna wa amana wa qarun nílọ tó dá ọ̀gá àgbà wọn qaruna gbogbo òpùrọ́ ni lọ́fàá tí mo máa sọ fún ẹ̀yìn bọ́rọ̀ àṣìwá ìpẹ́ mẹ́mà bínú torí pé wọ́n pè ọ́ lókọ̀ kan àbí wọ́n ṣe alẹ́ àbí wọ́n fi àbí ọ́ máa bínú ó wà lóun ṣe ẹ̀dá ara o àwọn ọ̀gá àgbà àwọn ọ̀gá àgbà ni wọ́n ń pè lópùrọ́ yìí wọ́n pè wọ́n lópùrọ́ wọ́n pè wọ́n lópìnà ebú wọn ti wà á bú ẹ̀ tó wá tó wá lóun ṣe ẹ̀dá àmà ó ní wa ọlọ́mọdé àfọwọ́ ní sùúrù ọgbọ̀n ṣe ẹ̀dá àbòtítọ́ àgbọ̀dọ̀ nígbàtí Musa bá wọn pẹ̀lú ẹ̀dúdó látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ bá qalu uqtulu abna alladhina amanu ma'ahu ó ní tẹ́sí gbogbo ẹgbà gbàgbọ́ ẹ̀fà tẹ́lẹ̀ kejì ni ẹ o Fir'aun olórí bújú lọ nígbà tí ó pa wá ní ẹ̀fà ọmọ gbogbo àgbàgbọ́ gbọ́dọ̀ gba musa gbọ́ ìpàdé ìkejì ní ẹmọ ẹ̀pà àwọn ọkùnrin ọmọ ẹ̀dá ọmọbìnrin wọn sí ó di ìwà kéré pé kéré pípa aláàkọ́ kó tó bí musa nì mọ̀mọ́ musa lè sọ musa sínú odò ó di ìwà ẹlẹ́ẹ̀kejì yìí àwọn tó gba musa gbọ́ ni ó ní ọ̀tọ́lọ́ abùnà alẹ́mìnà amanu máa ẹ̀dá ẹ̀pà àwọn tó gba àwọn ọmọkùnrin ẹ̀pà wọn nígbà wọ́sáyò nìsa ẹ̀dá ọmọbìnrin wọn sí وما كيد كافرين إلا في الضلال ما بقول كي أما كثيرية أفرد أزي أما نقول أقاري فرعون أتآمن أتبقوا وسجع له وقول أقاري كلا قلوبا مي ó bí wa ẹja ọpọlọpàá gbọ́ Musa ò níjú ọ̀pá rẹ̀ lọ ọlọ́run ló gbọ́kàn lé ọlọ́run bá dẹ̀ gbé borí ìfẹ́ alágbèrè gbogbo àwọn sójà rẹ̀ àti gbogbo àwọn agbára rẹ̀ ọlọ́run bá gbogbo àwọn ọ̀tá ìsìlámù ọlọ́run bá. ọ̀kàlá ẹ̀yàn fìrànà nígbà tọ́rọ àdébà ẹ̀jẹ̀ ń pamúzá gan fúnra rẹ̀ ẹ̀jẹ̀ ń pamúzá ẹ̀jẹ̀ ń pamúzá ọ̀lẹ́dẹ̀ òrọ̀ bá àkópọ̀ lọ́wọ́ bá rẹ̀ náà ọ̀fẹ́ dáná nù inni akáàbọ̀ ayọ̀bá dílà dínakum torí fìrànà nù kàtá ó ní òun bẹ̀rù kó mọ́ bá tẹ́jì ẹ̀sìn ẹ̀sìn dáhùn bàbá yín ṣe mo sọ fún wa pé Islam gbogbo èèyàn lọ́gbà pé bàbá àkọ́kọ́ ọmọ ènìyàn náà ní Adam àti awawu kí ẹ̀sìn wọn Islam so àwọn tó wá ní ẹ̀sìn àdáyébá ẹ̀sìn Islam ni gbogbo nǹkan kí nǹkan yóò kù tó máa gbé wá ó rí wọn keyboard ah, ẹnì kan rí dispute bàbá àkọ́kọ́ ọmọ ènìyàn Ṣàngó kọ́ ni Ọya kọ́ ni Ọ̀ṣun kọ́ ni Ọbàtálá kọ́ ni òṣàpópó kọ́ ni tábí adama náà ni bàbá gbogbo wa adama ni bàbá gbogbo wa adama náà ni musulmi abdullahi ibn abbas radiyallahu anhuma òun gbà tí ìwà gbé láàrin bàbá wa àgbà adama àti bàbá wa àgbà noah àwọn ìran tó wà láàrin wọn ìran mẹ́wàá ni kọrùn mẹ́wàá ni ìran mẹ́wàá ni kullu mala islam kò sí kẹfẹ́ láàrin wọn láyé àlẹ́bí inú àwọn ọ̀ṣẹ́bọ́sẹ̀dẹ̀ lẹ̀sìn ẹbọ́sẹ̀rẹ̀ so orílẹ̀ yorùbá àti gbogbo ilẹ̀ yorùbá àgbáyé àbàbá àti àgbáyébá náà ní islam gbogbo nǹkan yókù yánkanyànká òòsà nǹkan kí nǹkan táwọn èèyàn gbé wọn wọlé wà báwọn ni ọlọ́run ní subhanahu wa ta'ala wọn lọ pé fìràwọn náà lọ ní fil fasad àbí kó máa balẹ̀ jẹ́ ń pa ọmọkùnrin ọlọ́kùnrin tó ń dá ọmọbìnrin sí jẹ́ ẹni tí wọ́n ń pèèyàn sí Allah àpọ́lọ́ nìkan ní wọn ní balẹ̀ jẹ́ ọlọ́run ọba kó sí àmì kọ̀ọ̀kan wa mm. tani balẹ̀ tani terrorist tani àwọn bandit àwọn náà ní gbogbo ẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba wọ̀nyí mm. kàrà Musa kàrà Musa wọn bá pé inni usubi rabbi musadi ọlọ́run ọba mi wọ rabbi kó màtọ́ ọlọ́run ọba mi musadi ọlọ́run ọba mi kó lè mọ̀tọ́kọ́ bèrè kó lè gbogbo gbèrè àti ọgbọ́rọ̀ ọlọ́ba tí ò ní bà láàyò mínú bí omi rẹ̀ ìsáàbẹ̀ tí ó gba ọjọ́ ọgbẹ́ ìdí alkiyama gbọ́ ní sáàdì ọlọ́ọ̀bá mi subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá annabi wa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ti wá nù hadith òjíṣẹ́ ọlọ́sẹ̀lẹ̀ tó bá rí àwọn kan tó bá gbáwọn èèyàn bí lè máa sàdúrà yìí káwàdà ha sórí yóò ní allahumma inna na'udhu bika min shururihim wa nadra bika min nuhurihim nínú àgbà mi yóò fi Allahumma inna ja'alnaka fi nuhurihim wa na'udhu min shururihim tó simple ni Allahumma ja'alnaka fi nuhurihim ọlọ́ọ̀bá bá a dẹ́rùbà wọn agbóyẹsí ní báyà wọn wa na'udhu min àjẹsáde ọkọ̀ bí aburú ọwọ́ wọn ọlọ́mọsá dábòbò ọlọ́ọ̀bá sánú wa láti alkiyá mọ́mọ́ yá mi ní Islam ọlọ́ọ̀ni ká gbọ́kànlé gbọ́kànlé lọ́ọ̀bá wallahi ajẹ́rì láti alkiyá máa صلى الله عليه الكريم وعلى اله واصحابه اجمعين àdúpẹ́lọ́ ọlọ́run ọba tí a bẹ̀rẹ̀ ramadan pẹ̀lú bismillah tọ́lọ́run bá ní ká bá ní jáde ọwọ́ tí ẹ̀ tó kú náà ọlọ́run jáwà náà tó ń sòrí ní tí wọ́n gbàdílẹ̀ ọlọ́ọ̀bá ọlá Qur'an al-Karim ọlá la ilallah àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n sì rànlọ́wọ́ fún wa ní òní náà ni Mustapha Abdulrahman ó fún wa ní five naira náà náà Hasana Ismail ó fún wa ní two naira lẹ́yìn náà Sadiya Abdulrazak ó fún wa ní one naira ọlọ́wọ́ sọ gbogbo alẹ́ sàn rẹ̀ ọlọ́wọ́ kàlẹ́ sí fún wa ọlọ́wọ́ Qur'an al-Karim ọlọ́wọ́ la ilallah ọlọ́wọ́ bá subhan àwọn DITV ọlọ́wọ́ sàn wọn náà lẹ́sàn rẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ wọn pátá àtàwọn ọ̀gá wọn ọlọ́wọ́ sàn wọn náà lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́ Qur'an al-Karim ọlọ́wọ́ la ilallah akan nemi wa umar bin khattab islamiyya nan jaiz bank ni banki wa akan numa wa 0 69821 0 69821 Jaiz Magni Bank account name Umar bin Khattab Islamiyya olùmọ̀sá gbàdá ti fọlọ́ bá ẹni tó bá ní mẹ́sẹ̀gì àti béèrè ó lè gba sẹ́lẹ̀ sí zero eight zero two three five eight three zero seven eight lẹ́ẹ̀kan sí ẹni tó bá ní béèrè ó lè sẹ́lẹ̀ sí zero eight zero two three five eight three zero seven eight lẹ́ẹ̀kan sí kó jẹ́ wíìtì zero eight zero two three five eight three zero seven eight uh, message nìyẹn fún ìbéèrè àti yẹ́yì ìmọ̀ràn ọlọ́run musa sàwálẹ̀ sàrí ọlọ́ọ̀bà sàǹjẹ́ mi wógun látàrí dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa wa barakatuhu. oníbèrè ni ẹ dákun ṣé lóòótọ́ ni pé láti gbáyé àwọn sàhábà ni bídíà ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí à ń kó kùránì jọ gẹ́gẹ́ bí ìmọ̀ hijira kàlẹ́ndà pé ṣé lóòótọ́ ni àtìgbà àwọn sàhábà ni. ara o ara o ara o, kò sí bídí àláyé àwọn sàhábà hmm. ayé anabi muhammad sallam ó wà láyé nígbà táwọn sàhábà wà láyé ìṣòkò sí ìdàbíjẹ́ bídí àláyé wọn àtọ́ọ̀lù lẹ́yìn náà àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bídà ní bàtífìdí náà ṣẹlẹ̀ tí wọ́n pa Sayyidina Uthman bin Affan radiyallahu anhu àwọn bídí àwọlé àwọn Khawarij àwọn bídí àkọ́kọ́ nínú sharia Islam àwọn Khawarij ó di wa wọn ò rí àwọn kójọ àfiláyé ìgbà tí wọ́n pa Sayyidina Uthman bin Affan radiyallahu anhu ni wọ́n bẹ̀rẹ̀ bídà ó di wa àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ bídà lágbàáyé Islam lẹ́yìn náà à ń kó Kùránì jọ kì í ti bídà ni kìsì bídà mistake ni kúmọ̀ pé à ń kó kuran jọ bídà tálọ́ kó kuran jọ àwọn sàhábẹ́ wọn ti kó kuran jọ fi sutur wọ fi sudur kuran ti wà lápòjọ fi sudur gbogbo wọn ti haso láti fati àti nas ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí lọ́wọ́ haso rí láti fati àti nas àwọn sàbí ti ha kuran jọ wọn yóò pinnu jamu kuran fi sutur fi sudur ìha kuran sọ sínú gbáyà wọn fi sutur jamu kuran fi sutur. ìkọ́ Quran lẹ̀ àbí kíkó ojọ rẹ̀ lórí pépà àbí lórí awọ àbí lórí eegun ni wọ́n sẹlẹ̀. ó ti wà lákọọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí lẹ́mọ̀ pé kò sí wọ́n ti kó sọ lọ́gbàmí nígbà tí wọ́n lọ sójú ogun mọ̀wútátà ni wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà lẹ́yìn ayé ni àkàlífà tó wà lórí ẹbí ọ̀la wo nǹkan tó ń ṣẹlẹ̀ fa wo àwọn tí wọ́n pa lójú ogun yọ pọ́lọ́pọ́ wa òfáàzùl kùrán ni wọ́n tẹ́ bá fi ìlẹ̀kùn máa pa àwọn òfáàzùl kùrán tán tẹ́kọ̀ bí àkọ́ kùrán lẹ̀ sẹ́dá bọ́kà ní ara o nígbà tó yá sẹ́dá ọmọrù ó bẹ̀rẹ̀ sí sọ fún sẹ́dá bọ́kà bẹ̀rẹ̀ ọba tí Abubakar bá ṣe tí Umaru bá ṣe tí eh, Usman ṣe tí alibakẹ́sẹ̀ bí dáa nítorí anábì ní alaykum bi sunnati wa sunnati khulafa ar-rashidin al-mahdiyin ó ní ma ana alayhi wa ashabi bí tó fi kó àwọn tàbí ikú nù tó tó máa ṣe kẹ so sayyidina Abubakar wọn kó jọ wọn kó jọ ó kó sayyidina Thabit sayyidina Hasan bin Thabit gba kó Qur'an jọ sayyidina zafi kọkọkọ ń gbàdọ ya ọ̀nà àbẹ̀lẹ̀ ọba ọlọ́nkọ̀rọ̀ àgbà náà ọba kó jọ wọn kó wọn ni wọ́n ṣe wá gbà wọ́n ń pè é ní um the same zedna hasan bin fabric the zedna usman pèpè wá di chairman committee ẹ̀kọ́ quran ẹ̀kọ́ pèrè wọ́n ṣe wá lábí um yẹn wọ́n gbàgbọ́ wa wọ́n ṣe wá kọ́ pé àwọn quran ní ọdún wọn ẹ̀rí stamp tó wà bẹ́ẹ̀ pé rasmul usmani official stamp of usman ó di ọ̀ṣọ́ quran kíkó jọ kéde bí kí ni ìkẹ́jì tó kí ni kàn án wọ́n gbé bí nípa eh, ìjírá kàlẹ́ndà. ìjírá kàlẹ́ndà ara òun léṣe bí aláyẹ òmòrò sí ní ọmọ òbúrọ̀kọ̀ tó àbọ̀dá rẹ̀ gbogbo ń tábá dá rẹ̀ pàápàá jùlọ àrẹ àwọn àríkà mẹ́rẹ̀ rẹ̀ yìí Abubakar Umar alábìkẹ́rẹ́ pẹ̀lú sunna alẹ́wọ̀ ẹ̀wọ̀ náà wí tó sí ń dà arúgbà ọ̀nà àdìs forty àdìs àdìs number twenty eight ti ìrbá bin sáríà ó ní alábìkẹ́rẹ́ mọ̀ ní ẹni tó bá pẹ́ láyé nu ìfàtàyẹ́ra ìkìláfà kàfíra yóò lè rí ọmọ ọ̀sọ́bá ìlú ọmọ ọ̀sọ́bá ilé ìzò fa aleikum bi sunnati sunna mi dọwọ́ yín wọ sunnati kula lápọ̀dọ̀ lórí sunna rẹ̀ kí alátó àwọn ni wọ sọ́ọ́ni wọ sunna àwọn khalifa mi abubakar umar usman àti ali ó di yẹ wa wallahu ta'ala naam kí ti bí dáa ni o àwọn bídí àwọn ọmọ wa bí gọtí ni wọ́n rí àyè gọtí islam ara islam pàmò láyé rárá islam tàbí yọ tàwọn ni kí wọ́n kan islam pẹ̀lú yẹn kẹ́kẹ́ gbé káàkiri àdúgbò eléyìí ni ẹ dákun àdúrà aláhùnmá ìnáka àfúwù tí ànábì kọ àwọn àfẹ́ìdá Aisha pé ṣé tí àwọn máa ń kíta jù lọ́wọ́ tí ìmáàmù ń ka Quran lọ́wọ́ lórí ìrun ṣé òun lè máa fọkàn sí sínú lẹ́yìn ìmá. rárá o kó máa fọkàn sí Quran kó máa dàgbà Quran yẹn kó máa fọkàn sí bá kéwù tán lóhàn ní sujud kó máa ṣe aláhùnmá ìnáka àfúwù tó ibùdó àfọwọ́fọ́ àfọ àná ìbéèrè tí ó tẹ̀lé oníbéèrè ní ẹ̀dákun nígbà tí ẹ bẹ̀rẹ̀ tafsir ní òní ẹni ńgbàtẹ́ ń sọ̀rọ̀ nípa àdúà ẹ wá sọ wípé àwọn àdúà tó takò lákàá gan àwọn ẹ̀rọ àwọn sàábà ṣe ọlọ́run sí gbàdúrà wọn pé ẹ̀dákun bí irú àwọn àdúà wo ló lè takò lákàá. gbogbo bá ń jọjọ pé làákàá rògbò kò lè ṣeé ṣe làákàá rògbò sàábà kan tíráàmù bọ̀ la ilaha illallah lórí ìrànkúmí ẹ̀ ọlọ́ọ̀ṣì ẹ̀dá wà ní tí a mú wà lórí àǹkúmí ẹ̀rànkúnlákú bá ní ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá pàdé ní àbídẹ́bí ah, padà sí láwọ̀ dábì hmm. padà sí láwọ̀ bá délé kó kú àmọ́ níbi ìgbà ẹ̀kọ́ má kú ọlọ́ọ̀dẹ́ dẹ́mi padà sí àǹkúmí ẹ̀là. ó di àwọn sàhábà wọn dá nǹkan wo ọlọ́ọ̀bá àwọn làákàlùgbà làákàlùgbà sẹ́ni náà sáà dín nàbí wọ̀kọ́ ọ̀sẹ̀rẹ́bí ọlọ́mọ fẹ́ wọ láyé kọ̀dùsíyà tó fẹ́ wọ Iran àwọn fashion empire wọ́n ti kó gbogbo àwọn ọkọ̀ ojú omi wọn kúrò kò sí odò ni wọ́n kọjá kọjá nígbà wọn débẹ̀ tí wọ́n dé etí odò tó sí ẹsìn náà kò débẹ̀ tí o bá wọ́n sọ̀kalẹ̀ sínú kọ́ wọnú ọkọ̀ ojú omi wọn ò rí ọkọ̀ ojú omi sẹ́yìnà sáà ni aa ah, ah, ebi iṣẹ́ ọlọ́run ni sẹ́yìnà anábì Musa ṣe tọ́lọ̀ fi la òkú fún ọlọ́ọ̀ba bá wa gbá odò yìí dúró kàkọjọ lórí ẹ̀ ó ní gbogbo jẹ́ mẹ́ẹ̀ ṣe àṣìbúnà ńlá ní wọ́n ń gbọ́ sí kọjá orí omi bí àgbọ̀mọ́ ń gorí àpọ̀tánjọ́ náà ṣé ìlàkà ọlẹ́yọ̀ tako làkà ìgbé ah, àwọn akẹfẹ̀rí passion ó yà lónà ìgbé ah, àwọn olóyè ọgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ gbèsè yẹn o àwọn àjẹsẹ́ àwọn tó ń gbẹ́sí lórí omi wọ́n ń gbẹ́sí lórí omi bẹ́ẹ̀ ẹgbà wọn ń bọ́ wọ́n sì mú ẹgbà yẹn wọ́n sì ń kọjá lórí omi ọ̀pọ̀lọpọ̀ bá ń jàrá lọ́dọ̀ àwọn sàábà níbi ìṣẹ̀lẹ̀ sàábà lọ ẹlọ́kanu àṣìfà sàábà lọ ọlọ́kọ̀ ojú omi wọn bá dànù <coughs> wọ́n bá ọsáwẹ̀ ọsáwẹ̀ ọsáwẹ̀ nínú àánú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló bá jáde nugbó ló bá jáde nugbó ní máa ń lọ ní máa ń lọ kọmọdàmá ló bá ní kìnìún kan ní bọ̀ wá kìnìún ń bọ̀ pẹ̀lú fi òní ọ̀rẹ́ ìwọ kìnìún sọ farabalẹ̀ ọmọlẹ́yìn Muhammad nimi alọ́sẹ̀ kìnìún bẹ̀rẹ̀ sí ju ìrú rẹ̀ gẹ́gẹ́ bí ajábá lólówó ẹ̀ ọdẹ tọ́n padà ọdẹ musa bí ẹja ojú ọ̀nà àwọn ni ọlọ́kọ́ sàánù fún àwọn sàbẹ̀ wa nítorí ìjọba àtìkù ọlọ́wọ́ <laughs> tí ó tẹ̀lé oníbéèrè sọ wípé ẹ̀dàkùn ẹni tí ń kírun lọ́wọ́ bóyá nínú ilé rẹ̀ lóun nìkan bóyá nínú òkun eventually nípa wa múnadé ṣé èèyàn lè kalẹ̀ náà kún pé àmì ìfìjábà. tó ní àwọn yẹn máa wí bẹ́ẹ̀ bọ̀dé mi ò tí ì rí kámi yẹn gan ọlọ́run bá kọ́ pàdé àwa mi ò mi ò lẹ́rìí fún mi ò mi fẹ́ sọ̀rọ̀ sí mi ní ẹ̀rí fún ọlọ́run kó sànù wa. oníbèrè ilé bó tẹ̀ fẹ́ jẹ́ pé ó fẹ́ bínú jẹ́ pé òun ti fi ìbéèrè ránṣẹ́ láti ibi ìjọ́ mélòó kan pé àdáhùn ìbéèrè o èmi sì rí pé a ti dáhùn ìbéèrè yẹn lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹni tó sùn ní ọkùnrin tó sùn ní ọ̀sán Ramadan tí ó wá sùn tó lálàá tí ó dànkására pé kí ni ipò àwẹ̀ rẹ̀. tí a oorun ló sùn ló fi àwẹ̀ rẹ̀ wà lọ́lẹ̀ ewúrẹ́ torí ẹ̀yìn run ó di èyí sì máa gbẹ́júgbẹ́ pé òun máa wo okú òkú sí máa rorò kó kó tó máa ìbéèrè rẹ̀ kejì wá ní wípé ó lóun gbọ́ nínú wáàzí yín pé ẹni ànábì ayuba ó ṣe àárẹ̀ fún eighteen years hmm. bẹ̀tẹ̀ àwọn wá ń gbọ́ lẹ́nu àwọn àfà nínú tafsiri pé anabi ayuba ó ṣe àárẹ̀ fún ọdún méje oṣù méje ọ̀sẹ̀ méje àti ọjọ́ méje. wọ́n lè lọ́ẹ́ pé èdè ìjẹ́mi wí ọwọ́ àánú tafsir ibn Kathir.

nípa pé kí a máa ṣe àdúà pé ọlọ́run kó jẹ́ kí ẹnu mùsùlùmí ó kò especially pẹ̀lú ipò tí àwa mùsùlùmí ta bára wa ní nàìjíríà lónìí pẹ̀lú àìsìmọ̀sí ọ̀kan onídèrè wa ní ìmọ̀ ṣe àdúà pé kọ́lọ́n jẹ́ kẹ́nu àwa mùsùlùmí ó kò yẹn ṣé kìí ṣe pé ó yapa sí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa tó ní alhumma yóò pè sí seventy three pé seventy two inú náà ni wọ́n lọ àfẹ́yọ̀ kan tó bá dó lórí tóun dó pé so eh, seventy two tí ó lọ́nu náà ẹnu ò lè kó pẹ̀lú ẹyọ̀ kan nínú àwọn seventy two yẹn gan ẹnu ò ní kú ẹgbọ́ ìwo ni. ọ̀rọ̀ ibà yẹn àmọ́ àdúrà ni a máa ṣàdúrà náà ni tó pé ọ̀rọ̀ ọ̀dàbí àgbẹ̀ àwọn ọmọ inú agboolé kan náà ni ilé ilé kan náà ni ẹ̀rọ ń bára yín jà nulẹ̀ ọ̀tá wa mú iná láti ta ó kìbọ̀ lé yín ah. kó bá kó kójó ǹjẹ́ kò sí ní ẹ kọ́kọ́ dà yín sí ẹni kókó nù ẹ kọ́kọ́ dà yín sí ẹ lè ọ̀tá yẹn lọ ó di ẹ wá sí àgbọ̀n bá ìjà yín lọ. ó máa sún lè mọ. ó máa sún lè mọ náà yín mọ lórí mọ yín mọ yín lórí. Hmm. ǹjẹ́ ẹ nìyẹn ó di ẹnu mùsùlùmí ó pò yẹn àwọn atáǹgbé Kaduna ẹ̀ la máa ń tó ṣẹlẹ̀ hmm. nígbà tí àwọn arábí tí wọ́n fẹ́ bá gbógun ti mùsùlùmí wọn mọ̀ pé nìkan tọ̀ríkà ni ẹnìkan kìjàníyà ni ẹnìkan zala ni gbogbo wọn wáyé ní mùsùlùmí wọn gbọ́ mú balẹ̀ ó di wa wọn àwọn olóko ti bẹ̀rẹ̀ àwọn náà ti pariwo pé wọ́n ń pa wọn àwọn náà ti pa wá sá nígbàtí ẹ̀rọ kàdúnà ti wà yìí nígbà táwa kàdúnà ìmọ̀ àti wà yìí gan ọlọ́lọ́ yọ ó di yìí àwọn ni wọ́n ń pariwo pé wọ́n ti báyìí àwọn náà ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday kódà ẹni tí wọ́n jọ máa yá tó jọ máa yá ọmọ àyá kan ìbejì ó kó lọ máa yá ìbejì tọ́kàn jẹ́ mùsùlùmí tọ́kàn jẹ́ kíyèsí mùsùlùmí nígbà tí wọ́n gbọ́ lọ sílẹ̀ kí ni wọ́n lójọ sunday pé jọ sunday làwọn strike monday làwọn strike kò sọ fún ọmọ ìyá rẹ̀ pé lọ́la ẹ má lọ sọ́jà mẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ skul àwọn máa tiẹ̀ ní ọ̀lọ́ skul jọ́nà ó di bàbá aláàbí ẹ̀ muhammed ọlọ́mọdé àwọn àforíjì bá tẹ̀mọ́ ẹ̀sìn sàárè wọn hmm. ọ̀rẹ́ wọn ń gbé bàbá nàta kò sọ fún bàbá aláàbí ẹ̀ muhammed mẹ́ta ti gbé pé ah bàbá nàta ẹ̀ ti ẹ̀ plan kàtó tó báyìí ó dà ah, ọlọ́rẹ̀ ẹ̀sìn lélẹ́yìí ó di wa bó ṣe rí nìyẹn hmm. láwọn mùsùlùmí tábà ń bára wa jà ká máa bára jà nulẹ̀ máa hmm. bára wa lẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ nulẹ̀ hmm. tó bá ti ti ta kálukú tó ọ̀tá bẹ́ẹ̀ bá bá parí ọ̀rọ̀ tata àti agbára ń blò ó di sàbúrú mẹ́. ẹ bá sàbúrú àforí lédi wa. ọlọ́run ọba musa wà pẹ̀lú ọlọ́ọ̀ba ọlọ́run kó sànù ọlọ́ọ̀ba ẹgbẹ́ aládìmọ̀ blò gbá ó di ẹgbẹ́ wọn kàwálé yìí tó ọlọ́run sànù wà láyé dálì kẹyàmà sànù wà láyé dálì kẹyàmà orílẹ̀ ìwà bá wà tó ọlọ́ọ̀bà wọ́n tí wọ́n ti bá kọ́ ọmọ àti ọlọ́ọ̀bà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk àdúrà tẹ́tí fẹ́ sọ̀rọ̀ kó sì máa fẹ́ ẹ̀tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnátà náà bí ní ẹ̀lò àwọn ọ̀nà tánàbí lànà ẹ̀mú orílẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan